بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأثق في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ طيب، ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جعلك للناس إماما قال من ذريتي قال لا ينال عهدي الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهل الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى فعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Ọba alágbára ọba ọ̀kan Ọba tí ó ṣe wá ní ọmọlẹ́yìn ànábì wa Ibrahim. Alayhi salatu wa salam òdodo. Àwa Mùsùlùmí tá ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi àwa lọmọ lẹ́yìn òdodo fànàbí ìwà ibrahimu torí pọ́lọ́wọ́n ọba ó pàṣẹ fún gbogbo ayé àní ẹ tẹ̀lé ìlànà ànábì ìwà Ibrahim ìyẹn lọ́lọ́wọ́ bá ṣe ń sọ bá ìwà Muhammad sallallahu alaihi wasallam thumma ma ilayka àní tàbí millata Ibrahim wa ọlọ́run pẹ̀lú àwọn tá a ti wá ń ṣàlàyé láti tẹ̀síìrì bíi méjì sẹ́yìn yìí àní ẹ tẹ̀lé lánàá anábì ìwà Ibrahima ẹni tọ́lọ̀ ọba àlékè o fàtàmàwò náà ó sì ṣàṣeyọrí ó páàsì ìdánwò yẹn àwa ń sọ oríṣiríṣi àwọn àdánwò èyí tọ́lọ̀ ọba àlékè ọlá tó ṣe fànàbì ìwà aleyhi sọláàtù wasalam anabi ibrahim ó dẹ̀ ń paasi gbogbo àwọn àdánwò yẹn bó ṣe fa àwọn ìròyìn mọ̀mìnì tó fi dán wò tànàbí wa ibrahim aleyhi sọláàtù wasalam ó paasi ìdánwò yẹn àáfàá lọ́lọ́run tó dán wò pẹ̀lú àwọn ìròyìn míì tá kà nínú suratul ahzab anabi ibrahim paasi ẹ̀ àwọn àáfàá tó sọ àwọn abòmíì tọ́lọ̀ ń tún fi dán wò bí àwọn sàálà sáré ló ń bí adábí ń wá kẹ̀ àwọn ayé àtọ́wà lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn ọlọ́run fi dán wò anábì wa Ibrahim aleyhi sọ́láàtù wasalam ó tún páàsì wáyé ti búta la ìbẹ̀rọ ìmọ̀ rọ́bù bẹ̀kẹ́lẹ́ náà jẹun pàtàkì kọ́lá ìrìn ìjà ìlú kàlẹ́ ìnáàtì náà máa. Kọ́lá wa ní ògbò rẹ̀ yíyà sí kọ́lá láyà máa lo ààrẹ ògbò ọ̀lẹ́mí. Àfá ọlọ́lọ́run ọba níṣẹ́ ìrántí ẹ má gbàgbé nígbà tèmi ọlọ́run tí mo gbìdánwò ànábì mi tọ́jẹ́ Khalili ọ̀rẹ́ ààyò mi tí í ṣe ìbẹ̀rọ̀ ìmọ̀ mọ́ dánwò pẹ̀láwọn àdánwò kan pẹ̀láwọn gbólóhùn kan. pẹ̀láwọn ìṣẹ̀lẹ̀ kan àtàwọn ìṣesí kan mo dán wò pẹ̀láwọn òfin ṣẹlẹ́yìí mo tún dán wò pẹ̀láwọn òfin jìnnà ṣẹlẹ́yìí fa àtàmàwùnà. anábì Ibrahimu, ọba páàsì gbogbo àwọn àdánwò yẹn àwọn àdánwò ńlá tí wá ń sọ ọ lọ látún sọ ọ lọ látún sọ ọ lọ àáfàá ní òtí ìtàn àáfàá níṣẹ́ tó rántí ma ha jatu na muruza si lai ebe a na-esi soro tulipa kọrọ alamtara ọyịla ledi ha ja ibero ime fi yi lọwụ awọn aya atọ tele awọn aya kurusiri lọwụ enyi afọ a anyị anabi iwa ibrahim na muruzu ha ja ibero ime fi rọbi أنا آتاه الله الملك بني قال إبراهيم ربي الذي يحيي ويميت بني الله لو شيء أنا أحيي وأميت ẹ jẹ́ máa mú díẹ̀ díẹ̀ àáfà ẹ jẹ́ padà sí bẹ̀rẹ̀ ọlọ́ni alámtàrọ́ yìí lálẹ́ bí hájà Ibrahim fi rọ́bì náà ju nàmúrúdù lọ nàmúrúdù málìkún káfírún ọba ni lóòótọ́ adarí ni ṣùgbọ́n kèfèrí ni ọkọ̀ tọlọ́run ọba àlekè ọlá kò nígbàgbọ́ nínú ọlọ́run ọmọ ìyá fíráúnà ni torí gbogbo àwọn tán bá ti jẹ́ jàbábírà gbogbo àwọn ọba tyrant àwọn afipámúni àwọn ọba tí wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn jẹ́rú fọ́lọ́run wọ́n fẹ́ kàn jẹ́rú fáwọn nàmúrúdù yìí òun àtànábì wa Ibrahima wọ́n jọ tún fọ̀rọ̀ tó rú ọ̀rọ̀ ọlọ́run tó dànwó níbẹ̀ yẹn ọlọ́run ọba àlékè ọlá ọ̀dẹ̀ fi ànábì ìwà Ibrahim ó tún fi ṣe kòǹgẹ́ ó tún páàsì láàrin yẹn ìyẹn wà nínú àwọn nǹkan tó jẹ́ kí wọ́n fẹ́ jò níná léyìí tá a ti sọ ṣáájú. So kí ni tí ó ṣẹlẹ̀ alámtàrọ ilá ọlọ́niwà nẹ́bí sọ́lọ́lá àdó asálàm ọlọ́mẹ́niyẹ tó ọba fi mọ́ sóró ń tọ̀ ń fẹ́ ẹni ń bá ìwà ọlọ tó ń bá a jiyàn ń bá a lọ́kìtìkí nípa sọ́lọ́run torí pọ́lọ̀ wọn bá da lọ́lá ó ṣe ó ṣe lọ lórí gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bá gbé yín làákàyè ìtì ń tán òun lọ́dún iléyá kámẹ́lẹ̀ eégún ọdún tọ́ráwọ̀ nígbàgbọ́ nínú ọdún eégún àáfà mùsùlùmí tọ́jẹ̀rángbọ̀ ọdún iléyá yóò padà mú gàárì lásán tí ò ní mú ti yọ tẹ́nìkan bá ti wá rò pé gọ́vnà bàbá sẹ́nétọ̀ ọdún mẹ́rin rẹ pé tán àtún ní gbókọ̀ rẹ mọ́tò ikú ò láyé stroke tó lè jẹ́ sábàbí ikú rẹ ìrònú òtún mọ́ depression ọkọ̀ ní partial stroke láti partial yóò di complete stroke láti complete gbogbo owó nàìjíríà tó jí kó wọ́n ta dúkìá rẹ láti pẹ́ ta dúkìá rẹ wọ́n dáwó fún ọ láti pẹ́ dáwó fún ọ̀rọ̀ rẹ òtún ní tòmọ́tò ìlọ́bọ́lọ́ ó tó wá lọ bọ́lọ ó tó bẹ̀rẹ̀ ya ayérayé. a torí pọ́lọ̀ bá ṣe lọ́ba ọlọ́run ọba gbọ́lá fún òun lọ́wọ́ ṣe ń bà náà bí ọlọ́run jiyàn pé kò sọ́lọ́run ìní lọ́lọ́run kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ fọ́ máa lẹ́yìn ẹni. anábì gbé dáwà bá èmi tí mò àti wọ́n tó ń gbọ́ mi ẹjẹ́ àjọbíra wa ìjọ wo làwa gbé dá wà lọ bá wọn tí ń darí ìlú wọ́n gbọ́ wọn ò gbọ́ ẹjẹ́ àlọ́ máa sọ̀rọ̀ ọlọ́run fún wọn. kọ́mọ̀ jẹ́ pé a fẹ́ lọ gbowó nǹkan àtúnú àwẹ̀ a fẹ́ lọ gbowó ẹ̀ràn iléyà wọ́n wá ti rí i pé mùsùlùmí ti dá lákòóúnjẹ irú èyí tí fáyọ̀ṣe ṣe lẹ́kìtì ọwọ́ ara ewúrẹ́ ó ṣe divide rule ó fa àwọn àfọ oníjàlábì àwọn àfọ àrèdípa wọ́n la wọ́n la marginalize ẹ̀yin mùsùlùmí wọ́n la gbógun tìjáàbù wọ́n ní gbá wọn láwo wọ́n wá ara àwọn ẹran àwọn ẹran rádaràda ẹran tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ one million. àwọn àfọ àwọn tó ń jà sí ẹ bá wo fídíò yẹn lórí íńtánẹ̀tì látara ara ẹ wá pírèsì fáyọ̀ṣe irú táwọn àwọn àwọn tó bá ń darí ìlú tábà rí páwọn ti marginalize mùsùlùmí wọ́n wà á wo àwọn mùsùlùmí alákòóúnjẹ àwọn mùsùlùmí tó jẹ́ pé ayé nìkan ló tóbi lẹ́mìí wọn ọ̀run ò tóbi àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ ta ẹ̀sìn nítorí tí wọ́n jẹ wọ́n á wá wá wọn kàn wọ́n wá lè kó àpò ráìsì ibù kéèyàn àpò ráìsì kọjá kó o fi ten million ra ten million tó àlùjẹ́ náà ti wa ẹ̀ fún wa lẹ́tọ̀ọ́ wa Àní àtàhùn lọ́wọ́ ìmúlíkà. Ẹ bá fún yín lówó lẹ́sẹ̀ wá máa takò tọ́lọ́ ẹ máa wá gbógun ti àwa tá à ń ṣe tọ́lọ́ ẹ ń bá tún wá fẹ́ máa sọ̀rọ̀ tó fẹ́ máa jàfẹ́tọ̀ ọmọnìyàn nínú mùsùlùmí ẹ máa wá blackmail ẹ ẹ máa sọ tí ọ̀dà nípa rẹ̀ ẹ fẹ́ silent ẹ pé kọ́ dákẹ́. irú ìtàwọn mẹ́díà nàìjíríà tí wọ́n ń ṣe lọ́fún pọfẹ́sọ isaac lákẹ́ akíntọ́lá torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ bàbá ti rìlíìsì átíkù wáyẹ́ẹ̀kì ọkọ̀ sásìkò jímọ̀ wọ́n lọ fi pépà sásìkò jímọ̀ nígbà múríkì tẹ́ẹ̀kẹ́ ọ̀pù wàyẹ́ ti wà frustrated wàyẹ́ ti wà threatened bọ́ọ̀lù lọ́n fẹ́ wọ́n change rẹ̀ ìlú ìlàjọ wà ọ̀rọ̀ ọ̀jáàbù ó láwọn apá tí wọ́n kó ń bẹ̀ ọ̀rọ̀ amasa fèrèdáùsà ó nípa tí wọ́n kó ń bẹ̀ wọ́n fẹ́ kí professor yẹn ó dákẹ́ pé ọ̀rọ̀ tó ọba sọ tó ọba ti lè kọ́ àtìkù kan very powerful àtìkù gbogbo mùsùlùmí wọn ó share ní facebook wọn ó share ní whatsapp ó ti wà ní instagram ó ti dé twitter àfa ó ti dé telegram wọn fẹ́ silent professor ní professor ẹ ní ṣàṣeyọrí lórí ẹ kódà torí tẹ bá silent professor àwọn tí ó professor ọlọ́run gbé millions wọn dìde ayé ìjọ lẹ́ẹ̀mọ́ dá mùsùlùmí lákẹ́ àwọn ò ní dákẹ́ máa mọ́ sọ òdodo. Bẹ́ẹ̀ bá rò pọ́lọ̀ wọn bá fún yín lọ́lá, ẹ̀yin lẹ ní, ẹ̀yin lẹ làwọn ìwé ìròyìn, ẹ̀yin lẹ làwọn iléeṣẹ́ ìròyìn, ẹ̀yin lẹ ẹni kápá lórí àti máa sọ irọ́ àáfà. Ìwọ̀n bá ń tọ́lọ̀ ń ti sọ òdodo, ẹni tí ó òdodo ẹni tí ò ní gbọ́ gbogbo àwọn bàbá bàbá yín tí wọ́n ti kú, wọ́n mọ tójú wọn rí àwọn Awólọ́wọ̀ wọ́n ti kú àwọn Bọ́láàgè wọ́n ti kú àwọn tó tójú wọn lọ wọ́n ti kú ìtójú wọn rí ìjọba dọ̀rùn afa gbogbo àwọn tó bá ti àrò fáwọn ẹjẹ nǹkan wọ́n fẹ́ wá máa gbógun tọlọ́run ẹ má gbógun tàwa mùsùlùmí mọ́ ẹjẹ àṣẹ tiwa ẹ fáwọn ọmọ wa láyè kán máa lò jáàbù wọn lọ ẹ fún àwọn ọmọ wa láyè kán máa kọ́ Islamic studies Islamic banking ṣèdí náà lẹ tó dọ́gbọ́n tó ń dojú ẹrú yẹn gbogbo anything islamic ẹ fẹ́ kí ló dé gbogbo ìlànà nàìjíríà ẹ christianize ẹ ẹ wá fẹ́ sọ fún wa pé mùsùlùmí ká má gbèrí mọ́ àwọn ò ní gbà gbogbo aṣọ gáwọn fáwọn ọmọ tàbí ẹsẹ graduation fáàfáà ní máa wọrú ẹ ẹ̀yin ò sì jẹ́ wọ́n máa wà lìkìmbà àwọn àfáà ẹ sì jẹ́ wọ́n máa wé láwà ní tàbí ẹsẹ graduation ẹ mú gbogbo nǹkan ẹ christianize ẹ tán mùsùlùmí wá fẹ́ tiẹ̀ mọ́ sọ àní ẹja wa náà live and let us live ẹ wá ní káwọ ọmọ ẹ wá aládàáfẹ. ìfẹ́ ǹdọ́gbọ́n sọ the rebirth of godless society godlessness sọ ti yé ní ìsìn anarchy ẹ fẹ́ káwọn èèyàn ẹ fẹ́ kọjá pé a godless society àwùjọ tí ò ní sí tọlọ́hún àwùjọ tí wọ́n ti máa kidnap èèyàn àwùjọ tí wọ́n ti máa rape èèyàn àwùjọ tí wọ́n ti lọ máa rọ́ọ̀bù mọ́sálásí tí wọ́n rọ ọ̀bù chọ́ọ̀chì tẹ́ gbàdá mẹ́wàá ṣèbọ́sẹ̀lẹ̀ náà nílùú yìí tí wọ́n gbàdá mẹ́wàá tán àwọn olè sì wọ chọ́ọ̀chì wọ́n kó bọ́ bóde wọ́n sì gba gbogbo owó dá mẹ́wàá lọ ṣé n tẹ́ fẹ́ ọmọ ṣẹlẹ̀ nìyẹn. táwùjọ tẹ́ ẹ fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ làwùjọ táwọn èèyàn máa jẹ́ pòfẹ́sọ̀ wọ́n máa jẹ́ dókítọ̀ wọ́n máa jẹ́ sàn wọ́n máa jẹ́ engineer wọ́n máa jẹ́ accountant but they are lawless professionals they are useless professionals they are you know gbogbo àwọn ọkọ̀ bútẹ́ ẹ̀ bá lè lò corrupt professional ṣe ń tẹ́ ẹ fẹ́ kó máa ṣẹlẹ̀ nìyẹn. a ní àdáhùn lọ́rùn ìmúlíkà. sọ wá rí nàmúrúsù yìí ara àwọn olórí tó jẹ́ pé tyrant ni ara àwọn olórí tí ọ̀gbọ́lọ́ngbọ́ nítorí pọ́lọ́hàn bá fún un ní ọlá torí pọ́lọ̀ ń gbé sípò torí pọ́lọ̀ ń dà láre kí ni tó sọ. ìkọ́lá Ibrahim rọ̀bí alẹ́bí ìrúyì ọ̀yùmí. anábì ọlọ́run wá ń sọ ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ akida ọ̀rọ̀ usuludin ọ̀rọ̀ imani ọ̀rọ̀ alifikiula akbar ọ̀rọ̀ àṣẹríà gbogbo ọkọ̀ táwọn àfáà ń pe ìgbàgbọ́ òdodo nìyẹn إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت àṣẹ ìpìlẹ̀ dáwà òdodo òun ni àlàkídátùl ìsìláníyàtù ìyẹn làwọn àáfàá tí wàá fi rè wá ìní òjá dìrẹ́ẹ̀lì kó lójú ọ̀nà ọlọ́run àkídà òdodo náà fi rè wá. nígbà tó pé wọn máa rẹ́rìn pé ìlú mélòó lọ́jẹ́ ìlú àkọ́díyà tààlámùtàhá wàfàhímùtàhá wàtàyàkọ́ntàhá àkídà mélòó gan lọ́kọ́ tí wọ́n ń pè lákìídè sọ̀rọ̀ àkídà àwa katira àkídà ni akànílé ekéwú àwọn àáfàá wa tù fún wa àwa gan tó kà fúnra wa masáìlù àkọ́díyà alhamdulilayi agbọ́yé óyé wa wàlíláyì kàmálù lèmọ́tìlá àsọpá àgbétán ṣùgbọ́n àkídà kìí ṣe pọ́blẹ́mù wa kò sínú sọ̀rọ̀ wa. إذ قال إبراهيم nígbàgbọ́ òdodo nínú àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà àti ntọ́jáde lábẹ́ rẹ̀ síbẹ̀ láti ní pírọ́blẹ́mù ni àbí bí àwọn iṣu wo àwọn nǹkan tí ń já kìí dàfà lílà ìlàhámdù àáfà ọlọ́ọ̀ni oyé wa kọlọ́mọ́jì ó dàrú mọ́ wa lọ́wọ́ ara tí wọ́n ń já kìí dà òun lànà bí ìwà Ìbráhímù òun lọ́kọ́ ń sọ ọ́ fún nàmúrúdù bó ló ṣe wí. ìkọ́lá Ibrahim rọ́bì àlẹ́bí òyì ọ̀yùmí. àfà rùbùbíyà ló ń sọ fún yẹn tàwíìdù kíni rùbùbíyà fábùlátì tàwíìdù kí la pé bá a ṣe kọ nínú kíláàsì rùbùbíyà ní tó bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run ọlọ́run ni rọ́ọ̀zíkù òun ni kọ́ọ́líkù òun ni mọ̀dábírù òun lélẹ́yìn ọlọ́run ọba nìyẹn ọlọrọ ọba mi anábì Ibrahim wá ń sọ fún nàmúrúdù sọ́ọ̀mọ tàwídù rububiyya ni pọlọ pọ́lọ́run ọba mi lọba tí máa ń yé èèyàn òun lọ́ba tí máa ń pààyàn ọkọ àti ìyàwó tó súnmọ́ra wọn kìí ṣe gbogbo ẹ̀ ló máa ń doyún èyí tó bá doyún tá a fi bímọ ọlọ́run wàlúmẹ́ẹ̀tù ẹni tí ó kú níjọ́ súná ń bẹ ẹni tí ó kù nínú oyún ń bẹ ẹni tí ó kù níjọ́ kan tá ń bẹ ẹni tí olójọ́ márùn láyé ń bẹ ọlọ́run ọba mi òun ló ń dáàyàn òun ló ń àyàn kí ni nàmú. ọ̀la àná yìí wà omi. orí kẹfẹ́rí kẹfẹ́rí ní

ìwọ mo forí ọmọ ẹ lọ ó ní mo yẹ eléyìí ìjàmbá ìwọ ọlọpọlọ dúdú ṣé wọ́n lọ dá ẹni tọ́ ọ pa ta lọ́dẹ ẹni tọ́ ọ pa Allah ntí Ibrahim ń sọ nìyẹn ọlọ́run a máa dá àyàn a sì máa pààyàn ó lè mí náà lè pààyàn mo lè jíyàn ní tó fẹnu sọ pààyàn tó jíyàn irọ́ ni ẹ máa kà ń sọ. ọ̀la ìbẹ̀wá ni ó bá iná lọ الشمس من المشرق فات بها من المغرب فبهت الذي كفر فبهت الذي كفر ìwà àfọ onídáwà ìwà ọmọ sọ̀rọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ ló fi jẹ́ kí gbogbo àwọn ànábì ọlọrun ọpọlọ wọn máa ń mú bérebére alifatọ́nà àáfà wa kò sí òmùgọ̀ nínú ànábì ọlọ́run ìwọ tó o bá jẹ́ dàdáǹde ní sùúrù kò lè ṣiṣẹ́ ọlọ́run yanjú ẹni tó arole àwọn anabi ọlọ́run tí ó jẹ́ àrọ̀bàní yìí wà lákín kúnú rọ̀bàní yìí náà bima kuntum kitaba wa bima kuntum tadrusun ìwọ tó jẹ́ ni ọlọ́run tó mọ̀ sí sí àwọn ọlọ́run orí gbọ́dọ̀ pè ọ gbọ́dọ̀ lè ní àwọn ansa ńlẹ̀ fún unexpected questions fún béèrè sáàrù páwọn èèyàn ó béèrè Ibrahim wá rí wípé ah, àṣebáyìí ni nàmúrúdù gọ̀ tó ó lè jẹ́ doctor ó lè jẹ́ accountant ó lè jẹ́ chief ó tún lè jẹ́ high chief ṣùgbọ́n nígbà tí ọba ti sí islam nù ọpọlọ yóò máa sọ̀rọ̀ bí ọmọ kékeré nàmúrúdù wá ń sọ̀rọ̀ bí ọmọ èké ó lóun náà lè jíyàn òun lè yèèyàn ọmẹdọ Ọlọ́run wá ó pà kan kan Ibrahim wá ní ọ̀dà tí n bá tó ní máa bọ̀ mò ń sọ Ọlọ́run bá kọ́ wá ní ó

fáfí bí amínà lè màgìrìbì ìwọ mú oòrùn jáde láti ibi tó ti máa ń wọ̀ kì í ṣe wẹ́stì fàbúyítà lẹ́bí káfà ẹ̀rí kèfèrí aláìgbọ́lọ́ngbọ́ aláìmoore agarabada àáfà kọ̀bá máa ń tí ó ṣe mọ́ kò sí fọ́múlà tí ó gbé ẹmọ́ àwọn ẹlẹ́bọ àwọn amú nǹkan míì mẹ́sìn ọlọ́run ní ìsinmi ọmọ náà ìtí ò jẹ́ kí mùsùlùmí míì náà ìtí ò jẹ́ ọmọ náà ju bá ń lọ ní pó mú nǹkan míì mọ́ lọ téèyàn bá ń ṣètò ọlọ́run tòótọ́ ìfún kò máa ṣàṣìṣe táníyàn rẹ̀ dáa tó wá ń bẹ lọ́n sẹ́yìn fánàbí sallallahu alaihi wasallam ara àdúrà tó máa ń ṣe tó bá ń ṣe náà sí lòru jumi wega ibi ime lè tulifa fi ime náà làhákìbi idnik iwe ọlọ́gbogbo táwọn èèyàn ba ń ṣe ìyapa ẹnu lórí ẹ̀ àwọn nǹkan ti o clear ti ìyapa ẹnu ń bẹ lórí ẹ̀ ba bá jẹ́ òdodo mi darí mi lọ sibe júwe mi lọ sibe tọ́ka mi lọ sibe ìwọ ọlọ́n ìyẹn yìí kò máa wà afa ní ntọwa àfà àríyànjiyàn yẹn láàrin wọn ẹ wo bí ṣe jọ fa ọrọ yẹn tó fi wá di wípé wo ìwọ Ibrahimu tó o bá gbọ́ ń tá a sọ fún ọ o bá gbà tiwa sọ yìí ló máa sọ á nìkan ju nínú anabi àbí ọlọ́ni wàá lá bẹ̀tẹ̀ بكلمات فأتمهن àfáàní lẹ́yìn pé eléyìí tó wá lọ lànàbí ìwà Ibrahim lọ́wọ́ ṣe ìjírá ibi ìjírá la ló ti pàdé ìyá wa Hajar ṣùgbọ́n ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn tó tó páàsì níbẹ̀ mo sọ briefly níjẹta kí ni ṣẹlẹ̀ yẹn níbi ó ti ń ṣe ìjírá lọ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n lọ́ba tọ́jọba Egypt ń jọ náà lọ́hùn olójú kò mú ni tó bá ti lè róbìnrin tó rẹwà ìbá àmọ́ rẹwà gan tóbìnrin bá ti lè wọ̀ lójú àbọ̀ róbìnrin kan wọn mọ̀ lọ́dọ̀ ọba yóò wo láta àáfà yóò gba níta bá gidi ọbọ̀ orí pé òun bá sùn. ìyàwó anabi ibrahim anabi ibrahim sọ pé sọ orí tọ́ba wọ́n ti sòyìn ọba ìfún wa tọ́ ọba dọ́dọ̀ ẹ̀ sọpọ́ ọmọ ìyá mi ní ọ ọmọ ìyá mi náà sì ní ọ torí ìwọ lọ gbà mí gbọ́ lónìí. anabi ọlọ́run wá bẹ ọba fẹ́ súnmọ́ ìyàwó báyìí ọba rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ ni nǹkan ọmọkùnrin ṣe kí ni ọta kó lérò pé ee àǹjẹ̀nu lélẹ̀ yìí o àáfà anábì Ibrahim lọ́ba abẹ lọ́hùn tó fi di wípé kí ni o àlàáfíà ó padà dé ńlọ́fan tó ṣe rí ìyá wa Hajar níbo nínú ìlú mísọ̀rọ̀ ń bẹ̀ yẹn anábì ọlọ́run ó tún páàsì níbẹ̀ yẹn وإذ ابتلى إبراهيم ربه ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن àfà ara ń tọ́lọ ń tó fi dáná bí ìwà Ibrahim wò ọ̀rọ̀ kíkọ́ kàábà ọ̀nbẹ̀ níbẹ̀ wàyí bí yẹrùfà Ibrahim olùkọ́ àìdà ní àríbá ìsìlá ìsìlá yìí à ń bọ̀ wá bẹ́ẹ̀ ربنا تقبل منا torí gbàtà àbáyé ká àyà bíi mélòó ó súnmọ́ ká débi tọ́lọ́run ọba ti ń sọ ń tọ́jọ́ báwọn ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé anábì ìwà Ibrahimu àtànábì ìwà Ismailu aleyhi masalatu wasalam àwọn ni wọ́n ṣe kí ni wọ́n ṣe rọ́fò olùkọ́wá aida minal bait sórí kàábà yẹn ọlọ́run lò wọ́n fún láti gbé dìde láti sọ di odidi ilé anábìwá Ibrahim òun àtọmọ rẹ̀ Ismailu wọ́n tún páàsì níbẹ̀ yẹn fa àtàmàúnà ọlọ́run bá ní wọ́n ṣe kí ni wọ́n ṣàṣeyọrí lẹ́yìn ìgbà tó wá ṣàṣeyọrí jẹ́ ká dúró ń bẹ̀rù níbi ibi kẹ̀lìmọ́tì tó ráwọn ọ̀rọ̀ míì tó wà táwọn àáfàá sọ ṣùgbọ́n àwọn ìta arígbó lè tẹ̀sùn wọn tó sì lè tètè yé wa òun nìyẹn nígbà tánábì wa Ibrahim tọ́lọ̀ ń wá dánwò tó páàsì àṣẹ ká wò kéèyàn páàsì káwá fún ní promotion ọbẹ̀ nínú Quran àfà tọ́rẹ́ ní tí yọ páàsì yóò ṣe sùúrù ẹ̀yin akẹ́kọ̀ọ́ ọ̀sìn ara ń tí ò jẹ́ ẹ̀jẹ̀ ìmáàmù nu ilẹ̀ ẹ̀rí o ìyàtọ̀ ń bẹ láàrin ìwé àti kéèyàn já ọlọ́run lè sàánú ní níwèé ẹ̀rí á tún jẹ́ aṣáájú kọ́lọ̀hún ṣe yẹn fún wa kọ́jẹ́ pé ìwé ẹ̀rí ńláńlá tọ́lá lùbáríkà á máa gbé kí á tún wá jẹ́ aṣáájú ọ̀pọ̀lọpọ̀ yín lónìí ẹ̀ ṣe wàhálà mọ́ kọ̀sẹ́ni tó fẹ́ kàwé kálukú wá parí iṣẹ́ kí short cut number one a number two b kakọ́ sójú bọ́ọ̀dù kóhun náà dakọ́ àáfà ń táwọn akẹ́kọ̀ọ́ ń fẹ́ nìyẹn bó o lo ṣe wá fẹ́ jẹ́ lè jẹ́ báyẹn anábíwá Ibrahim oríṣiríṣi ìjọ sí lẹ́tọ́rà tí ó ní pé seven a.m. ní ẹdẹ lẹ́tọ́ rúùmù ní tó ń sọ fún yín ní pé kẹ́ẹ̀tì dé ní tó seven òun sì dé classroom ní six fifty nine tear a sheet of paper write your name your matric number submit. ẹ lẹ́tọ́rọ̀ lórí burúkú lẹ́tọ́rọ̀ yẹn ṣé kọ́ mọ̀ pé dọ̀pù máa ń wà ní agbo ọba ni ṣé kọ́ mọ̀ pé èmi tí wọ́n wà ń yọ ẹ̀ kọ̀ mọ̀ pé dọ̀pù máa ń mú lágbo ìwọ tó wọn bẹ́ẹ̀ ọwọ́ akásọ́bà ló yọ àbí kọ́ lọ kí inú mọ́sálásí yìí lọ́rin ni students máa ń sàwọn wàhálà kan tàbí kó sónà òsùkú kẹ́kọ̀ọ́ ọjọ́ torí pọ̀ fẹ̀mí ìsìnkí ni o lẹ́tọ̀ seven a.m. tó bá wá jẹ́ wàásù ìtọ́lá yóò ní pé wo àwọn náà mọ̀ ń lè torí wàásù para mi kò lè para ẹ̀ nítorí ọlọ́ ó lè para ẹ̀ nítorí ayé àáfà ìwọ tó ọjà kẹ́kọ̀ọ́ tó o fẹ́ promotion ìwọ òṣìṣẹ́ ìjọba náà ó ṣe àwọn promotional exams ẹ̀rọ eh, professional exams nígbà bá gbàwé ẹ̀rẹ́ tó ṣàṣeyọrí ìwọ náà ò ní promotion ọ̀hún wá promotion ọ̀fẹ́ ṣe wàhálà kódà tó o bá ní promotion ìmọ̀ promotion yẹn ò sí lára rẹ níjọ́ tó o bá nídìí kó o lo ìmọ̀ promotion àwọn ọmọ ẹ̀yìn rẹ wọ́n máa fi ọ́ pa pé ẹ̀rọ eh, gà olódo ni wọ́n wọ́n máa do òjòrò ni tọ́wọ́ ti àtúnjọ́gò omi pé eh, ẹ̀ mọ̀ ìdíje ọ̀jẹ̀rẹ̀ wọ́n lo fọ́múlà ni ẹ̀sìn náà wọ́n máa ṣe kí ọjọ́ wọn ní promotion anabi ibrahim kò lo fọ́múlà anabi ibrahim kò parí iṣẹ́ fàtàmàúnà ó pè gbogbo àwọn kwẹ́sàn tán ni ó ṣe ó ṣe dáadáa ọlọ́run dẹ̀bà àgbà ọba pàṣẹ. lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba tó ti wá jẹ́ sí wípé bàdà ibrahim nígbà ọlọ́run ti mú àwọn àwọn àmì tó ti fi dá ànábì wa Ibrahim wà nájáhà ọ́dẹ́sà ṣe yọrí ọ́páàsì kọ́ọ́là ọlọ́wà ń sọ wípé ìníjà ìlú kàlẹ́ náà ṣe ìmáàmá ọlọ́niwọ̀ Ibrahim à ìwọ lọ páàsì tó tó báyìí láì jíwèé wò láì kọ́ ánsà wọnú examination ọ̀lú láì jẹ́ pé wọ́n dictate answer for ìnẹ́jà ìlú kàlẹ́ náà ṣe ìmáàmá mo fi ọ́ ṣe olórí mo fi ọ́ ṣe aṣíwájú mo fi ọ́ ṣe àwòkọ́ṣe àlòkúdùà mo fi ọ́ ṣe adarí fáwọn èèyàn. kọ́ọ̀lá wa ní zuriyati. bàbá wa muhammad bọ́nà sọ́ọ́lé àlòsẹ̀mìn nínú tafsir tiwọn mọ̀jáládù ẹlẹ́ẹ̀kejì yẹn bàbá níta bá ń sọ̀rọ̀ ìmáàmù wọ́n ní tùmọ̀ méjì ni èèyàn lè jẹ́ ìmáàmù fil khairi wa ìmáàmù fi sharri ìmáàmù a máa túmọ̀ sí pé olórí torí pé ìmáàmù máa ń yókùtà dábì ẹni tá a máa ń kọ́ṣe rẹ̀ model ó lè jẹ́ fílíkẹ́rì ẹni tó jẹ́ good role model táwọn èèyàn ń kọ́ṣe dáadáa lára rẹ̀ a ó fi ṣárì àbí níbi aburú àwọn èèyàn àmọ́ ah, ìmáàmù táwọn àmọ́ dáadáa ìmáàmù náà máa wà bí aburú ìmáàmù àwọn OPC náà lè wà ìmáàmù àwọn ọmọ kóòtù ó lè wà ìmáàmù àwọn onísìnà ó lè wà ìmáàmù àwọn onisina onísìnà táwọn náà ó ní àwọn síra bá a ṣe máa ń wo bẹ́ẹ̀ látàrí ó lè wà ìmáàmù àwọn sítà tó ń lò jáàbù táwọn sẹ́ni píṣọ wọn lórí íńtánẹ́ẹ̀tì sọ́kùnrin ìmáàmù lè jẹ́ ìmáàmù aṣíwájú níbi oríire bẹ́ẹ̀ náà sì ni ìmáàmù ó lè jẹ́ aṣíwájú níbi òun náà ló lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ànábì wa Ìbọ̀rọ̀hímù ìmáàmù lòun fílíkẹ́rì nídìí dáadáa bàbá lẹ́nu ní alẹ́ mọ̀ rò pé à ṣé màmú náà tó lè jẹ́ màmú aburú bẹ́ẹ̀ ni ọlọ́run gan sọ bẹ́ẹ̀ ní Qur'an ọlọ́run ní wa ja'alnahu a'immatan yad'una ila an-nari wa yawmal qiyamati la ní suratul Qasas nìyẹn dé forty two ọlọ́ni ẹ̀rọ àwọn èèyàn kan àwa àṣẹ wọn ní àyímọ̀tán àṣẹ wọn ní màámù olórí ibú aṣíwájú ibú aṣíwájú èṣù aṣíwájú rádaràda kí làwọn ọmọ ṣe yẹ̀dẹ̀ ìhún náà ìlà náà inú náà ni wọ́n máa pè èèyàn lọ tọ́ra àwọn náà ti láwọn loyalist wọ́n ti ní àwọn followers wọ́n ti ní àwọn fans wọ́n ti láwọn tó nífẹ̀ẹ́ wọn tó fọkàn tán wọn tí wọ́n máa tẹ̀lé wọn wọ́n máa wá pè wọ́n bí ọyọ ẹja sórí ibú ẹja lọ́nà ọ̀nà. àwọn àmọ́mù orí ibú yìí tó bá wá àdíjọ́ ọ̀gbẹ́ndé láàyò ń sọrú náà ọlọ́run ní ràn wọ́n lọ́wọ́ kan sáànà sí fún wọn ó jìyà ni náà àwọn ìmáàmù nínú ká máa gbẹ̀bọ̀ lóru àwọn ìmáàmù nínú ká máa ran kèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí àwọn ìmáàmù nínú ká máa ba ẹ̀sìn jẹ́ ti àwọn tó ń sọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ ó ní wàásù bá náà fi àbí ìdúnyá lánàá látàyé ń kankan máa ń ṣàn làánà ìgbéjìnà síkẹ́ àwọ ọlọ́run òfò látọ̀dọ̀ àwọ ọlọ́run ìráre látọ̀dọ̀ àwọ ọlọ́run ìbínú àwọ ọlọ́run ọba ń tẹ̀lé wọn ọ̀bẹ lórí wọn tọ́ba tó wá àdìjọ́ ọ̀gbìn dàkìyà máa ra àwọn olórí ibú nínú ìmọ̀kòbòrì nínú àwọn èèyàn bú nínú àwọn ẹni èbú nínú àwọn èèyàn yẹpẹrẹ ni wọ́n wà tọ́ba díwájú ọlọ́run ìyẹn ìmáàmù níbi dáadáa òun lànà bí ìwà Ibrahim. ọ̀la ìní já ìlú kàlí náà sì máma. ìwọ la dánwò báyìí ìwọ la ṣe dáadáa fún o sì tẹ̀ láwọ̀ ọlọ́n ni o ṣe o sì ṣe tó bá wá rí bẹ́ẹ̀ ní já ìlú kàlẹ̀ náà sí ìwọ Ibrahimu tá yóò fi máa jáyé ọ̀rọ̀ rẹ̀ dáadáa ni wọ́n máa sọ. bí kírísítẹ́nì ọba sọ̀rọ̀ anáde wọn ni abrahamu bàbá ìgbàgbọ́ ṣùgbẹ́yìn ọ̀tá àgbàgbọ́ nìyí ẹ̀ ibrahim gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run àmì ń fa Ìwọ Ìbrọ̀hímù, àní tí edijọ́ ọ̀gbẹ́ndé Alkiyama, àwọn èèyàn máa ṣe ìtúsì dáhù rẹ̀ ni, wọ́n máa kọ́sẹ̀ rẹ̀ nítorí mo sí ọ́ lásíwájú olóríire aṣíwájú àwọn olùbẹ̀rù ọlọ́run aṣíwájú lọ́ọ́ jẹ́ láyé tọ́ba tó di lọ́run ó tún jẹ́ aṣíwájú ìnẹjà èlò kalẹ̀ náà sí ìlànà. kọ́lá wà ní ìṣòro àti kọ́lá láyà náà ló àbí bọ́ọ̀lì. anábì ibrahimu ara ń tẹ́ẹ̀fì mọ̀ pé ìmáàmù ni lóòótọ́ bàbá lè máa mú bàbá ìmáàmù. táwọn olówó bá gbé jákà wá níparí ààwẹ̀ ẹ̀yin àtìyàwó àtọmọ yín nìkan lẹ mọ̀ ń jẹ ẹ̀mọ̀ wọn ara yín nìkan bàbá ìmáàmù bàbá ìmáàmù à ẹ̀ ṣe ìmáàmù ń filẹ̀ kẹ́rì gidi kìí ṣe ànáání yù kìí ṣẹni tó máa wà selfish kìí ṣẹni tí wọn ara ẹ̀ nìkan bẹ̀rẹ̀ bàbá wọ́n sì gbé rẹsì àpò márùn-ún wá fún yín ara àwọn olówó nínú jàmá wọ́n bá ní ẹgbẹ́ ráìsì fún màámù ìmáàmù sì yọ kóńgò sì ń ta ráìsì ìmáàmù ẹ̀ẹ́dẹ̀rú ọlọ́run ẹ̀ ṣe ìmáàmù ń fìlẹ̀ kẹ́rì bàbá ìmáàmù you are selfish olóṣèlú wọ́n fún ọ ní constituency allowance ẹlẹ́ǹsojú àwọn èèyàn ẹ̀yin honorable ẹ̀yin senator ẹlẹ́ẹ̀lọ́ṣẹ́jú wa coronavirus ń dayé láàmú mélòó nù yín lọ rs àwọn olè rs fún mélòó nù yín lọ hand sanitizer talẹ̀ àfúnná ẹ̀yin wá ń rọ àsìkò tí ìlú ń dàrú àsìkò tí ìlú ọ̀dà lẹ́yìn wá rántí pẹ́ mara mọ́tò billions of naira ẹ̀ ṣe èèyàn ríwájú ọ̀dà. ìbẹ̀rù ọlọ́run ọbàdà ẹ wà lẹ́ ń sojú wa ẹ sojú ara yín àti fámìlì yín ẹ tún sojú ara yín àti fámìlì yín nínú jàǹdàmà torí pàwọ́ tẹ́ ẹ lẹ́ ń ṣejú ìtàn ní ẹ̀ ṣe fún wa ẹ̀ ṣe fún wa ọ̀rọ̀ yín lọ́ máa burú jù níwájú ọlọ́run ìwọ́tọ̀ ọjẹ́ sẹ́nétọ̀ tọ́jẹ́ pé constituency rẹ èèyàn two million lọ́wọ́ à ń bẹ̀ wọ́n wá fún ọ lówó kó o ṣe project ọ̀fẹ́ kan ní ládà kankan tẹ́lẹ̀ inú rẹ ọlọ́dẹ́dẹ́ ìwọ tó jẹ́ mùsùlùmí ìwọ tó èsè mùsùlùmí gan sóò níṣẹ́ rí kankan tẹ́lẹ̀ ájì rẹ tó olóòn lọ úmúra rẹ tó ń lọ àwa tá a pin lélẹ́yìí ájì rẹ ò tó wá pín gbogbo àwa tó yẹ kẹ́ ẹ ṣe pírójẹ́ẹ̀tì fún àwa tó yẹ kẹ́ ẹ gbẹ́ kànga fún ẹ̀gbẹ́ fún wa àwa tó yẹ kẹ́ ẹ ṣe náà sólà fún kílùú wa ọmọ ọmọlẹ̀ káwọn olè ọmọ rìbísà sí ẹ̀ ṣe sólà àwa tó yẹ kẹ́ ẹ̀ provide security fún asụmọ nínú òlu aago mẹ́jọ ti bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀bù gbogbo wa láàpín sẹ́ẹ̀rẹ̀ yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ tún lé gbogbo ájì yín tẹ̀ lọ́dọọdún àwa tá a pín rè gbogbo wúmúra yín tẹ̀ lọ kò sí fún yín àwa náà yín lọ́wọ́ ńgbà bá wa tán ọ̀rọ̀ yóò tún já síná tẹ̀ sí ara àwọn tí ó lọ́dọ̀ ọlọ́run lẹ́wà àfi kẹ́ ẹ túbá bá jẹ́ tiwa tiwa ẹ lówó sálárì tí yín tẹ̀ ń gbà ẹ láwọn aláwáńsíìsì yín ẹ ní kinní kan vóòtì ẹ má tún táǹpù owó òòlù tẹ́ ẹ bá táǹpà rẹ̀ gbogbo sẹ́ yín láàpẹ̀ ẹ níṣẹ́ rẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ wa wọ́n á dìlù sí yín ẹ bá ṣòfò lọ́dọ̀ ọlọ́run ìní ìjà ìlú kalẹ̀ ní ìzọ̀rẹ́ yàtí kọ́lá láyà náà lo àdéhùn zọ́ọ̀lì fi ṣárì kéèfè máa selfish o tún rántí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí ọ̀dá mẹ́ anábì Ibrahim ọ̀nà ti rú àwa yìí tá a lè pàdé ẹ̀ nígbà tó wà láyé ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run á pàdé inú àlìjánná anábì Ibrahim nínú àwọn mi ó dùn bàbá mi bá wọn bọ́ wọn àáfà àkájọ nínú inú mi á wà á dùn pé anábì Ibrahim mọ̀ wà nínú pé kán tẹ̀lé mi ńlá rẹ mo tẹ̀lé mi ńlá rẹ bàbá mi tòótọ́ ẹjẹ́ ń bá yín bọ̀wọ́ yóò wá ní ọ̀kárì àrọ́mọdọ́mọ mi àwọn tí ó tẹ̀lé anabi ibrahim. kọ́lá mi ń borí àti. eme ibrahim kò jẹ́ burú ẹ̀yin jẹ́ burú rántí àwọn ọmọlẹ́yìn yín ọmọ ilé kéwù wọn lọ ṣe ọmọ kéwù ah, ọmọ tó pọ̀ wọ́n wá fún àáfàá ní bọ́ǹfìtà agolo fifteen ìwọ náà máa wo nǹkan àáfẹ́ ẹ̀yọ kan ọmọ akéwú mélòó mẹ́wàá wọ́n fún ní bọ́ǹfìtà mélòó fifteen àáfàá tẹ ẹ bẹ̀rù ọlọ́run ó yẹ kẹ́ ẹ fáwọn ọmọ ilé kí ó ní bọ́ǹfìtà kọ̀ọ̀kan fifteen tán fún yín bóyá tẹ̀yìn nìkan bá bóyá márùn-ún ni wọ́n fún yín wọn ò ní sọ pé usas ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ àwọn tí ó ti rò pé ó yẹ kẹ́ ẹ lè bẹ̀rù ọlọ́run pé ṣẹ̀ bá àáfàá lápè yìí máàmù lápè yìí kò yẹ kẹ́ ẹ dájẹ́ ẹ bá ní fáwọn ọmọ yìí náà tí wọ́n ń jáná sí ẹ bá ní fún wọn kọ̀ọ̀kan bàbá ìmáàmù wá délé gbogbo bọ́ fìtà mẹ́ẹ̀ẹ́dógún ó pe báwọn ẹlẹ́à ọwọ́lẹ́yìn ẹ̀là àbáka àwọn ọdí àwọn ọkọ̀ pé alùbáríkà wèrè ó sálùbáríkà pọ́ọ̀lù ní káwa náà ti ẹ̀mú tí káwa náà fi mílíìkì sí kíkí ni ó kí jáná sí ọ̀lọ́ tó lè ṣe kíni o ó lè já geere ìmáàmù àwọn atún ní òde kan ọmọ

ẹ̀yin tó wá rẹ̀ ní fún yín lọ́wọ́ ẹ̀yin nìkan lẹ́ ń dá ajẹ́ ìjà náà bí wa Ibrahim kọ́lá wà ní gbóre yà sí. bàbá ìmáàmù ẹ̀rí tíkẹ́ẹ̀tì ájì ẹ̀rí tí wúmúra ẹ má dájẹ́ ẹ wò nínú àwọn jàmá yín tó máa ń tètè dé mọ́sálásí tó máa ń pọnmi ọmọ ń rọmi sínú àgé ẹja àwọn náà lọ́ọ́ máa kà. ẹ má jẹ́ ọjà sí pé àwọn fámìlì yín àwọn fámìlì àwọn ìyàwó yín méjì mẹta mẹ́rin tẹ̀ ẹ̀ ní. ẹ wò nínú àwọn jama ẹ wò nínú àwọn ajánásì ẹ wò nínú àwọn mùsùlùmí ládùúgbò gan tọ́jà pé mọ́sálásì mi ló tó ti ń kírun tẹ́ ẹ rí pẹ́ni ọlọ́run ni ó yẹ kó ti lọ àgbà sì ti ń dé tí ọba tètè lè mọ́ lọ ẹjọ́ lọ. bàbá ìmáàmù wá fún yín ẹ wá lẹ́yìn tí ọba lọ́nà jàmá yín sẹ́yìn kí ájì one point five million ní ájì báyìí o ẹ bá ti fẹ́ lọ́nà tíkẹ́ẹ̀tì mẹ́wàá wọn fún mi ṣùgbọ́n ẹ bá ti ní five hundred thousand náà yín ni màá fún o ẹ tó ń ta bàbá ìmáàmù ẹ má nàwó nǹkan ẹ jànábì Ibrahim anábì Ibrahim kọ̀ wá jẹ́ ìbùrún ọwá tó ń rántí pé tèmi nìkan bẹ́ẹ̀ lè jẹ́ màámù ìmáàmù àmọ́ ta ṣùgbọ́n tí màámù bá tó ń pòdúsì àìmọ̀ ìmáàmátú òní tán anábìwá Ibrahim wọn lọ́ba bẹ́ẹ̀ lọ́n wà ní nzọ́rẹ́ yàtẹ́ ìwọ ọlọ́run mọ̀jọ́ jèmi nìkan ni màá jẹ́ ìmáàmù fìlẹ̀ xẹ́yìrì àwọn àrọ́mọdọ́mọ mi tèmi náà jẹ́ kan nù wọn àfàbùkùdùs ìwọ náà jẹ́ kan nù wọn àfàbùràmà ànímọ̀ṣà ẹ̀yin náà jẹ́ kan nù wọn gbogbo wa náà lájẹ́ kan nù wọn kéne àrọ́mọdọ́mọ anábì kọ̀dẹ̀rí wa sójú. àṣẹ́kèé ṣe nǹkan tá a bá ń ṣe àyèṣe nǹkan fún immediate benefit nìkan èèyàn a máa ṣe nǹkan lẹ̀ tọ́já sí pẹ́ ní tọ́ ọ̀mọ̀ rí ni ó ṣe kí ni òun ni ó àwọn igi àgbálùmọ́tà ń ká ní ìsìn bàbá tó gbìn ilẹ̀ ó ti kú ti pẹ́ igi àgbálùmọ́ kan ń bẹ lọ́nà oko wa àfà àti kékeré láti mọ igi àgbálùmọ́ yẹn igi àgbálùmọ́ yẹn nígbà tí mo fi ń sọ ìgangan ní òtàn tá a bá yóò ti máa lọ bíi fifty years àwọn tó gbin jẹ àgbálùmọ́ àìnà wúmọ níbo náà wà lónìí àgbálùmọ́ yẹn a sì máa ń sọ ni tòró dùn débi òjò rọ òjò ọ̀rọ̀ tó bá ti lè jábọ́ tẹ́ ẹ bá mu tẹ́ ẹ mú àbádùmẹ́lì èyí ò ní fẹ́ẹ́ filẹ̀ àwọn kan ló gbé fáwọn náà mú lónìí kílẹ̀ yìí gbé sílẹ̀ ọlọ́run ò lè parọ́ òun ò kọ́mọ kan tó jogún òun ò ti jọgbọ̀n ọ̀ọ́yá àjọgọ́rùn-ún mọ̀wulẹ̀ jọgbọ̀n gan ó lè jẹ́ one million anabi Ibrahimu àwọn àrọ́ ọmọ bọ́ọ̀mọ tí ọmọ ó ní wọ ọlọ́run wà ní gbóre yàtí sórí mi tó wà níbẹ̀ yẹn ọ̀rọ̀ méjì a lè sọ wípé jeans abili méjèèjì náà làwọn tú tá a bá sọ pé wà mí mi wà ń bẹ̀ ní ìtumọ̀ pé wà zúrí mi. bá mi pé wọ́n ní a àádẹ́rí pé lẹ́yìn èèyàn máa bẹ̀ lọ́n tọ́lọ̀ ò ní gba gbogbo ẹ̀ ó súnmọ́ gbogbo ọmọ èèyàn lè jẹ́ màámù torí pé a rí nínú àwọn alábòsí àwọn tí wọn ò ṣiṣẹ́ àwọn kan wá nílì àti wà ní ti nínú àwọn àrọ́mọdọ́mọ mi àwọn tí wọ́n bá ń tẹ̀lé lánàá mi àwọn tí wọ́n ń ṣerú ní tí mò ba mi ni náà ní ìmáàmù. lu ọlọ́wọ́ ní tọ́ bá wá rí ìrẹ́ mo gbàdúrà ṣùgbọ́n o láyà náà lu àfààní ká lọ kọ́ ẹ̀kọ́ lára ànábì wa Ibrahim ànábì Ibrahimu nínú tọ́lọ̀ wọn bá gbé wá pọ̀ nípa rẹ̀ tọ́lọ̀ wọn bá ti lè mú oore kan wá ànábì Ibrahim. yóò tún ní àwọn mi àwọn àrọ́mọdọ́mọ mi ẹjá wa náà máa rántí àwọn àrọ́mọdọ́mọ wa nígbà tí wọ́n tún kọ́ kàábà wàídí yẹrúfáwù ń gbọ́ wá dáàrin kàtórí àsìkò anabi ibrahim sọ pé rọ́bà na ìwọ ọlọ́run ọba wa wàjálná mùsùlùmí ní lákà wà mí ń dóore ìyàtí náà ó màtá mọ́ mi ní màtá ń lẹ́kà. ẹwà anábì ọlọ́run afá lọ tó pọ̀ anábì ọlọ́run ọba tó wá níwọ̀ ọlọ́run ìwọ ọlọ́run wàjẹ́ musili àtẹ̀mí ismailu. ó rí kò sọ wípé wàjẹ́ alina yẹ̀wùdì yẹ́yìnì láka kò sọ pé ní méjì tàbí kó sọ pé ní nàṣàrà méjì kẹ́nìkan alánàbí ibrahimu kìí ṣe mùsùlùmí á sọ pé olódo ni lọ ka kùránì dáadáa mùsùlùmí lànàbí wa ibrahim mùsùlùmí ni jésù jésù ọgbọ́n gbé mẹ́ta ni ọ̀kan ṣoṣo ni gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run ni ọ̀nbẹ́nu bíbélì dòní tẹ̀rí yí wáyé tẹ̀ wá gba ẹ̀sìn ìjọ kan ṣoṣo ọlọ́run tí ṣe islam ibrahim èmi wa mùsùlùmí wàmí gúrí yá sí torí káwọn àrọ́mọdọ́mọ wa torí pé Ismailu ó ti wà nù lárúbáwá nínú àwọn àrọ́mọdọ́mọ wa ara anabi asala wọn lànàbí wa Muhammad kí àtọlọlọ nǹkan máa bá ọ máa sọ pé sẹ́ẹ̀rẹ́ mi fẹ́ ń wò yìí dáwọ ara gbígbàdúà bàbá bàbá mi Ibrahim ni mi ara àdúrà tó nàbí Ibrahim ṣe òun lọ́lọ́run gbà lórí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi já nàbí ìkànnì tó jẹ́ ìmáàmù gbogbo ayé ìmáàmù ni mùrùsẹ̀lì ó tún jẹ́ gbogbo àwọn ànábì ọlọ́ àtòjíṣẹ́ ọlọ́run. wà mí zurriyyatina ummatan muslimatan lak. sọ́ra àwọn àrọ́mọdé ọmọ wa jẹ́ wọ́n jẹ́ àwa náà bí ọ gbogbo ọmọ mi jẹ́ nínú wọn jẹ́ nínú wọn jẹ́ fìkì gbogbo ọmọ ìyá wa tẹ́ ń wa tẹ́ ń wò nínú gbogbo ìrànyàn ọlọ́run ní jẹ́ kèfèrí owó níbẹ̀ afáàjọmọ sàdúrà ní rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa wàjàálná mùsùlùmí ní lákà wà mí dọ́rẹ́ yọ́tì náà ó mata mùsùlùmí lákà wà á rí náà mà náà. ìwọ lè sọ pé kí kèfèrí ó jáde nù ràn rẹ. bó ni ní kèfèrí ó sì á jáde nù náà rẹ ọmọ wa dunnú nígbà tó bá wá ń kà fara àwọn òbí rẹ sínú rẹ wa ń dùn nígbà táwọn ẹbí ọlọ́wọ́ bá ń bẹ̀ lọ́n fi àwọn àrọ́mọdọ́mọ mi mọ̀ sí wọ́n ń àrọ́mọdọ́mọ tí bàbá rẹ ìyá rẹ tí wọ́n mọ̀ mùsùlùmí ni wọ́n àjọ ń kírun àjọ ń

ó wá níwọ̀ ọlọ́run mọ́jọ́ jèmi nìkan wà mí ń dóore yàtì ìwọ ọlọ́run àwọn àrọ́mọdọ́mọ mi bá ní ṣe wọ́n ní ìmáàmù ìmáàmù fìlẹ̀ khairi aṣíwájú nínú dáadáa wájẹ́ àlùnà lèlè mọ́ tẹ̀kí àṣẹ ìmáàmà ń lèlè náà ìmáàmù àwọn ẹni rẹ̀ ìmáàmù àwọn ìmáàmù àwọn tó bẹ̀rù ọlọ́run ìmáàmù àwọn tí kọ̀kọ̀ wọn dàbí gbangba wọn ṣe dá wà mí ń dòrè yàtì kọ́làlá yànnà ló àdéhùn zọ́ọ̀lìmí ọlọ́wọ́ ni wọ́n Ibrahim tó ṣèbádùá lọ tọrọ yẹn oníkàṣe bẹ́ẹ̀ fún ọ tó bá rí bẹ́ẹ̀ wà mí ń yàtì sọ wá rí tàwọn àrọ́mọdọ́mọ rẹ tó fi kan.

àwọn tí tọ́rọ ọ̀gá àwọn aṣíwájú ní alàǹbíyà wàlímọ́rúsàlúnà àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn lọ̀gá olùbẹ̀rù ọlọ́run àwọn àfáà wa máa ń sọ fún wa pé nínú gbogbo ànábì ọlọ́run ẹni tó lọ ń gbàdúrà rẹ̀ jù lábala pé jíjẹ́ ni ọlọ́run àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ jíjẹ́ ni ọlọ́run nàbíyùlọ Ibrahim aleyhisalatu wasalam nabiyun abul anbiya rasulun abul mursalina anabi ọlọ́run lànàbí wa ibrahimu aleyhi salatu wa salam baba àwọn anabi ọlọ́run ojise ọlọ́run lànàbí wa ibrahimu tóró ṣe dáwà ó pèpè sójú ọ̀nà ọlọ́run bàbá àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run bàbá àwọn òjíṣẹ́ ọlọ́run tó ní ọmọ rẹ̀ ismailu tó wá látara hajara anabi ọlọ́run ní isahakọ tó wá látara àyà àwa sára anábì ọlọ́ni àwọn àrọ́mọdọ́mọ wọn ara wọn yakubu ara wọn yusufu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábì ọlọ́ni ara wọn wá lànábì muhammadu sallallahu alaihi wasallam ọlọ́n rẹ, wà mí ń dòrè àti kọ́lá láyà náà ń bọ̀ ọlọ́wọ́ Ibrahimu lọ́mọ́ annahu sayakunu minzuriyati izọ limon ọlọ́run sẹ́ rí ìwọ̀ bùrọ̀ yìí nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn alábòsí ọwọ́ àná wọn o àwọn tí ọmọ awé láwà ní tí ó tún máa wà ní OPC àwọn ọ̀fà tẹ̀sùbà àfanámára àwọn eléyìí ò ní ma mọ́mọ́ ke ìmọ̀tàwọ́sọ kí mọ̀mọ́ rò kí mọ̀mọ́ kéèyàn gẹ̀ ọlọ́gbọ́n jẹ́rẹ́ rọ́bà náà alákalẹ̀ gẹ́gẹ́ gàgà alẹ́ ìmáàmù aṣíwájú gbogbo mùsùlùmí ni ìmáàmù tọ́já sí wípé yóò dùn lórí òdodo tí ó máa darí ayé táyé òfin máa dá táyé òfin ní ṣe kíni o irú ìmáàmù tí kírun mọ́sálásí ìmáàmù ń fi ṣáàrì tá a sọ lẹ́ẹ̀kan náà wàjà náà wọ́n máa yí mọ̀ tán yẹ̀dẹ̀rúnà ìlànà irú ẹnìkan tó máa ń ṣe àwọn kíní rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí ń pèrè ní alágbára èṣù àbálágbára kíní alágbára jáànámà tí ń pèrà rẹ̀ yóò wá máa mú àwọn àfẹ́ wọ́n lè mi máa ń ṣépè fún gbogbo àwọn ibùdó tèmíyà làánà hom lọ lẹ́nu rẹ̀ lọ́hùn yóò máa ṣépè fún gbogbo àwọn ibùdó báàzì gbogbo àwọn albani gbogbo àwọn sọ́ọ̀lù sèmínú gbogbo ẹ̀mí máa ń ṣépè fún ni àáfà ó ń ṣépè fún àwọn àáfà alágbára omi kèé ṣépè ọlọ́run jẹ́ olè túbá yóò sì jẹ́ kọ́ ọgbọ́tọ̀ ọlọ́run pálágbára omi bẹ́ẹ̀ lè kú lórí nǹkan sọ yẹn àáfà kò ní pẹ́tẹ́ gbàgbé alágbára omi ibùdó tèmíyà bọ́yọ̀ ibnu temiya 728 century kẹjọ ní ibnu temiya ti kú àfà a sì ní century kelo century kẹẹ̀ẹ́dógún ìjírá ibnu temiya lẹ́yìn ìgbòókù àti lo tó lé ní 800 years tán kọ ibnu temiya lónìí ẹsẹ̀ kú lánàá ni alágbára omi máa báwọn ibnu temiya lọ ọlọ́run fi ọmọ ṣègbè ìfọ̀nkọ́ ọgbà tọ́lọ́ tálágbára omi bẹ́ẹ̀ lórí rádaràdà tí máa ń sọ káàkiri tó torí pé bóyá òun náà ní àtàwù lọ́wùlì mọ́líkà bóyá yóò rò pé òun lówó lọ́wọ́ òun kọ́lé òun láwọn gọ̀rọ̀gọ̀rì yún àwọn àgùntàn Ísírẹ́lì tàn tẹ̀ lóhun ọwọ́ ń sẹ́pẹ̀ fáwọn Ibn Taymiyyah kèé sẹ́pẹ̀ o àlè lo twenty years títí àlè lọ́dún márùn-ún wọ́n gbàgbé alágbára omi gbogbo ayé tagan lọ́mọ alágbára omi tẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá tí wọ́n mọ alágbára omi tí àmélòó lágbára omi kọ ilé ekéwo lóní mélòó làwọn bàbá wa ní máàdù ó kọ wọn tí wọ́n kọ àwọn tó kọ wọn ò ní parẹ́ àwa là ń ṣe tẹ̀fsìrì ń náà ti kéwù ọmọ iye àwọn ọmọ máàdù làárọ̀ ti ṣe tẹ̀fsìrì káàkiri àgbà ńlá ayé sọ ọmọ iye àwọn ilé eke ńlá ńlá tó ti tìde látara máàdù làárọ̀ ilé òtiwa náà ara ilé ike àbàbà àbá wa ànàjà máàdù ló ti dìde wọ́n á máa kàwọn ilé ike bẹ́ẹ̀ lọ tọ́jẹ́ para máàdù ló ti dìde á wà á béèrè pé njọ́ tálágbára omi bá kú tí àtọ́kọ á máa wò kódà tó bá kọ tí à àwọn èèyàn ní ìkà mọ́ tí àrẹ̀ ọ̀pá bàbá ádámù àgbègbè ọlọ́fọ̀ọ́rọ́ kẹwọn bàbá ádámù owó kan wọnú oko àwọn tí ò ní parẹ́ àwọn tálágbára omi náà dàgbọ́ ọba kú ó ṣépè fáwọn àfẹ́ ẹni ọlọ́run òun ò sì ṣe nǹkan kan lẹ̀ lẹ́yìn pé kí ni o kẹlẹ́ lágbára omi kẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kẹ́ máa ló fọ́ wa náà àwọn àfa àtọ̀jẹ́ pé wọ́n wọ ẹ̀wọ̀n Ibn Taymiyyah ó wọ ẹ̀wọ̀n several times torí ìtọ́lọ́ kéèfé torí owó ní Ibn àti ìwẹ̀ àbí àwọn àbá Ibn Baz jẹ́ pé ó láfọ́jú ni ó tún sọ́dá dáadáa ń pa àwọn <laughs> afọ́jú tọpọlọ ẹ̀ pé jùwọ́ tó ríran lọ àfa sórí àwọn alábò tí wà ní àwọn ọmọ àrọ́mọdọ́mọ ànábìwá ìbùrọ̀ àwọn eléyìí ò lè jẹ́ màámù. ọ̀làlà àyànà àwọn àrọ́mọbọ́mọ rẹ̀ náà á máa fa ìmáàmù jáde gbogbo wọn ò lè jẹ́ màámù ká ní gbogbo wọn bá jẹ́ pé sọ̀lẹ́hún mùsùlẹ́hún tán jẹ́ nìire tán jẹ́ alátúnṣe tán ń túnlé ọlọ́run ṣe àwọn náà bá jẹ́ màámù ṣùgbọ́n àwọn èso èèyàn rẹ̀ wọ́n ń sọ lóògbó ara àwọn alábòsínú àwọn alábòsínú wọn ò lè jẹ́ màámù àṣewọ̀tọ́ bá fẹ́ wà ní àwọn àyímọ̀tàn tọ́jẹ́ pé yẹ̀bẹ̀ ọ̀rún náà ìlàlíjá náà ìwọ náà gbọ́dọ̀ jẹ́ ní eré bí ànábì Ibrahim gbogbo àwọn ìròyìn tá à ń kà nípa ànábì Ibrahim yóò ṣe kí ni o yóò wà ní ara rẹ ọ̀dà àbúrò láti fẹ́ ṣe o one twenty four náà látún wà ẹ jẹ́ ká ka mí ń fà wá ìdèlà àyà àwọn àǹfààní wo la wá rí dì mú nínú àyà yìí bàbá Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ àlùsẹ̀ imin ara ṣẹ́ẹ̀ tí wọ́n tá a máa ń gbádùn nìyẹn ara àwọn tálágbára omi ń ṣépè fún làǹlò tí àwọn èyí àwọn òtún máa gba sàárè wọ́n máa gba aládá nínú kíni nínú sàárè ẹ bá sọ omi kọ́kọ́ tẹ̀síìrì o tẹ̀síìrì ẹ̀ òun gbogbo àwọn ibùdó tèmíyà alágbára omi àbí ọ̀nlà náà àwọn bàbá sọ́lì òtèmín ọ̀nlà náà bàbá ibùdó ọ̀nlà náà sheikh alalbani ọ̀nlà náà àwọn ni tẹ̀fsìrì ibnu kẹfìr òun lélẹ̀ òun la fi ń tú Kùránì yìí tó làánà tiwa náà tẹ̀fsìrì ibnu fèmín òun lélẹ̀ tó làánà wọn bó o ṣe ń làánà wọn àwọn gbà ládà lọ́wájú ọlọ́run ìwọ náà fẹ́ kú tó fẹ́ lọ bá wọn àìfikú yọ̀yàn iná kà máa yí tán wà iná ó máa yí tó àwọn àfáà yìí ti kú iṣẹ́ wọn tí wọ́n kàn sórí tọ́lọ́ ọlọ́run fàlùbáríkà sí àwa ń kà ìtì ń bá lágbára omi nínú nìyẹn torí wípé bídíà lòun spread ìgbó fi máa ṣe prógámù ní Space FM nìbàdàn bì fúnra mi Rasheed ashi mo pe Space FM pé ẹwọ́ ọ̀nà alágbára omi kò ló space mọ́ ní ìṣòbẹ́ yá peppers àbí nǹkan ló lóun ṣe lọ́dún yìí mo ní ẹwọ́ ọ̀nà ẹ o tá a bá bẹ̀rẹ̀ sí ní ṣe rọ́dù bó ṣe ń ṣe wá àṣìlẹ̀ rédíò làwa náà ń ṣe ti wá o tá a bá ń ṣe rọ́dù tá a wá ń dá ọkọ̀ ẹ̀ pé àáfà àkàtọ̀ òun náà ṣe ẹ̀mọ́ ní yọ àfẹ́ ti station yín o ẹ kọ́ṣán rẹ o àwọn àáfà àṣúná lọ ń yá lù wọ́n à ní ọmọ dọ̀bálẹ̀ tó bá jẹ́ pọ̀ a jókòó àwọn tọmọ egypt dàáyí láwọn iléeké wa bíi máàdùlẹ̀ arọ́bí láwọn iléeké wa yẹn ọmọ egypt dàáyí wọ́n sàlàyé fún tí ó yàrá gbàrú omi àwọn àfáà tó ń fún làwọn lo àwọn wọn o àwọn tí wọn náà tó kú ṣùgbọ́n abẹ́ ọlọ́run yàrá padà kò ní jáwa náà kò ní padà sí o tọ́lẹ̀ tó ti gbé àdání tó bá ra àfáà tó gbé súnà dání yọmọ bínú àfáà yẹn àwọn n táwọn kọ wàhálà náà ṣe tọ̀sán tòru tí wọ́n máa kójọ kọ̀tàdà sọ báyìí ibn abbas wọn lọ wọn ìsọ̀rọ̀ fẹ́ ẹnu wọn o alágbàdo mi wá ń sọ̀rọ̀ fẹ́ ẹnu wọn wá ń ṣépè fáwọn àfẹ́ ẹni ọlọ́run tá ti kú kò tó rántí pé ànábì àsálà ó ní láfẹ̀sù gbòlà mọ́wàtì ẹ má bu àwọn òkú tán bá ti kú fàyínà òmùkọ́dé afúbọ́ ìlàmà torí pé wọ́n ti wọ́n ti síwájú wọ́n ti lọ́ọ́ bá alágbàdo ìwọ tí ẹ wá bú àwọn òkú ìwọ ń ṣépè fáwọn àfẹ́ ẹni ọlọ́ni ó ní pé wọ́n bẹ̀sẹ̀ jẹ́ àwọn àfáà tó tún ẹ̀sìn ṣe wọ́n ń ṣàlàyé kùránì ìwọ tí ẹ kọ́ tẹ̀fsírì kọ́ tẹ̀fsírì fátíà gan tàbí kọ́ ọkọ̀ tẹ̀fsírì jíza àmọ́ wá sẹ́ndì ẹ̀ káàkiri àgbáńlá ayé tínú ń bí ọ tó o bá kórìíra Saudi Arabia mọ́ sẹ́ndì ẹ̀ sí Saudi sẹ́ndì ẹ̀ sí Egypt sẹ́ndì ẹ̀ sí Malaysia sẹ́ndì ẹ̀ sí Qatar sẹ́ndì ẹ̀ sí Sudan wáwọn àfáà lágbàáyé kó ní tẹ̀fsírì tí mo kọ́ rí kán wá bọ́ ọ̀rẹ́ tiẹ̀ wá gbé sẹ́fẹ̀ tẹ̀síìlì bàbá sọ́ọ́lì òsè mẹ́m ikú tí wọn ò tí ì pẹ́ wá ní kábọ̀ ọ̀gbẹ̀wò tọ́ ọ bá gba ten percent ògbìyànjú ni. àwọn àfáà tí wọ́n ń ṣépè fún àwa wá ń ka tẹ̀síìlù wọn ọlọ́mbà ní kẹ́ bàbá ibùnà tẹ́mẹ́yà imam ibùnà kẹfẹ́ ọlọ́mbà ní kẹ́ wọn bàbá albani ọlọ́mbà ní kẹ́ wọn bàbá ibùnà bas ọlọ́mbà ní kẹ́ wọn bàbá sọ́ọ́lì àti gbogbo àwọn àfẹ́ẹ̀sìn ọlọ́run jáwa náà lápá ká tó kú láyé jáwa náà lè kọ́ tẹ̀síìrù ńlá ká lè kọ́ àdífì ńlá kọjẹ́ pé tá a bá kú àwọn èèyàn ọmọ ṣàǹfààní lọ yóò mọ jẹ́ sọ́dákọ̀ tá ń jà àríyàta ìwọ̀n bá táwa náà ṣe bàlùbáríkà sí ọlọ́run bàbá sọ́lé àlùfẹ́mìn àwọn òṣèpè fún ọlọ́run bá ní kẹwọn rahima wọn lọ́wọ́ tààlà àwọn alágbára èṣù lọ́mọ ṣépè fáwọn afẹ́ ni ọlọ́run bàbá ní mi ń fà wá ìdìlà ááyà àtó lè parí ááyà one twenty four nìyẹn à lè parí ẹ̀ tọ́ra ń fà á ní táwọn afá wa yọ ó tó bíi mélòó kan àbí kárọ̀ọ̀ṣì ẹ̀ kásáré parí ẹ̀ wọ́n ní anna lọ́à ẹ̀rí ọlọ́run ọba ọba àlekè ọlá kọ́díyẹ́bùtẹ̀ lí báàbọ̀lẹ̀ ibad bìtẹ̀kìlìfàtìn xaasọ̀ bàbá ní ẹ lọ́ọ̀mà ọlọ́run lè gbìdánwò àwọn kan nínú àwọn ẹrú ẹ̀ pẹ̀lú àwọn special pẹ̀lú àwọn special obligations àwọn àlàbọ̀ràn kan tọ́jọ́ràn yàn ìwọ tí wọn náà já àfà ọlọ́run lè ó lè dán wò bóyá láǹtí èdán wò náà ni pé kọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ ṣépè fún báwọn kan ṣe ṣépè fáwọn àfẹ́sùn tàbí kọ́lẹ́ tí ó ní pé kọ́mọ́ gbọ̀wọ́ àti rẹ o ẹ̀mọ́ gbọ̀wọ́ àti ẹ o kèsà ìwọ́n sì máa wòran ọmọ bá tiẹ̀ lọ tàbí kọ́lẹ́ tó yẹ pé kí ni o ìdàkejì tó bá sọ ní ọmọ sọ kó lè bá àbántọ̀ sọ jẹ́ àáfàá ní tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run máa dáwọn ẹrú ẹ̀ wò ọlọ́run sì lè dẹ̀wọ̀ náà wò <clears throat> pẹ̀lú àdánwò wọ́n fẹ́ jó ànàbí Ibrahim náà

wọ́n wà ní pé sọ́tọ̀ ń bàtọ̀ ọmọ sọ̀rọ̀ yìí mọ́ni sórí tó ń ṣe ọ̀hún àáfò ní bídí àjò òní lówó àwọn mẹ́jọ ló ti wòsàn já gbé ọlọ́ọ̀dọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n tàn ní bídí àní tó ṣe oní o <laughs> ọlọ́run lè bẹ̀rẹ̀ pé ara kí n kú sàn ju kẹ́ gbé mi lọ kí ni lọ ìlànà ṣíríkù lọ pé yọ kẹ̀bọ̀ mú ẹ̀jẹ̀ ajá àtẹ̀jẹ̀ olóńgbò yọ wá ṣe báyìí yóò ṣe báyìí ìwọ náà kò kọ́ òrónú ọlọ́run máa dáyàn o ọlọ́run já pa bàbá tí ń dá wa o wàmí ní babalára àǹfààní tá a rí fọdí látú Ibrahim ọlá tí ń bẹ fànàbí wa ibrahimu aleyhi salatu wa salam li qawlihi ta'ala nítorí ọ̀rọ̀ tọ́lá sọ pé rọ́bì yìí haifu adọ́fà rububi yàtàwù ìlà ibrahima ọlọ́run sàfitì ìjẹ́ ọlọ́run rẹ̀ ó sàfitì ẹ̀ anabi wa ibrahim àwọn kan ànábì wa muhammad sallallahu alaihi wa sallam anabi máa ń sọ bó ṣe wà nínú àdìtì tọ́lá láàfíà pé àwọn ibi tínú òun ti máa ń dùn làwọn ibi tọ́lọ́ ń ti ṣe àfi ti ara rẹ̀ sọ́dọ̀ òun tóun jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bí irú suratul Isra subahana lẹ́bí asra bí abudi bí abudi yìí bí abudi yìí ẹ̀rú ọlọ́run ọmọkọ́ ọlọ́run ti pàdé bí lẹ́nu irú ẹ̀ ni wà á nà wúlàm náà kọ́ ọmọ ábídù lọ ìyẹ̀dẹ̀rú káàdù yẹ kú lónà alẹ́ itali ábídù lọ ìtàníta ábídù láì nàbí yìí náà Muhammadun anábì nínú òun máa ń dùn tó máa pè wọ́n ẹrú ọlọ́ inú rẹ̀ ọmọ ìbàjẹ́ ọlọ́mọ <laughs> àánú ń mí tètè ọlọ́run ọba rẹ̀ ti jọ́sìn fún wàyí àrùbù bí yàtọ̀ káàsọ̀ special one ni special lordship ọlọ́run mọ̀ ọmọ sàfitẹ̀ sọ́dọ̀ rẹ̀ ni fàtà mọ̀ọ́hún náà ọlọ́run sọ̀rọ̀ bí Ibrahim ó pé àwọn nǹkan yẹn ọlọ́run tó wá ní ìníjà ìlú kalẹ̀ náà sí mo fi ọ́ sè máa mú gbogbo àwọn gbólóòjì nínú àyàtà tún ó fi sọ́dọ̀ pé ànábì Ibrahim ọlọ́lá pọ̀lọ́dọ̀ ọlọ́run wàmí ni a bàbá nílára rẹ̀ anamani atamma máa kà láfa wúlọ́ọ̀hùn bí yí káànà mínàl àyímà àfẹ́nitọ́ bá pé ọba àlékè ọlá làbọ́ lọ́rùn ntọ́lọ́run sọ pé ntá àfi òṣèré ó dẹ̀ ṣe yọ́ọ́ jẹ́ kan nínú àwọn afiwájú fáwọn ẹni rí. bàbá níwà mímí á nínú rẹ̀ náà anna wa. pé kọ́lọ̀ wọn sì wọ́n láṣáájú kó dẹ̀ sí wọ́n léèyàn rí bàbá lára ń ta nìyẹn a ma tọrọ fáwọn wa wà mí ní ha bàbá nínú ń ta àrídìmù nù áyà yìí anna zọ́ọ́límà láàyè wọ́n ní ń tọ́ba bàbá ní ń pẹ̀lú ẹni tọkọtọ lọ́n tó pẹ̀lú tí ọ̀gbọ́ gbọ́ láàyè stẹ́híkù à ń yẹ̀kú náà ìmáàmù kọ̀lẹ́tọ̀ ọkọ̀ jẹ́ màámù kódà tẹ́ dórí mọ́mù mọ́sálásí àáfà tẹ́ bá rí wípé máa pọ̀fọ̀ láago kan òru tẹ́ bá fẹ́ yàn tí bá kú ẹ má yàn o àáfà tí máa gbẹ́bọ sórí ta ẹ má jẹ́ ọjẹ́ o àáfà tí máa lọ ọ̀sọ́ òru ẹ jẹ́ ọjẹ́ o àwọn ọmọ ìyá wa lọ ṣe ìtì káàbù mọ́sálásí nínú igbó kan ìmáàmù tó ń kírun fún wọn òun mùsùlùmí ni tẹ́lẹ̀ wá rí pé ìjẹ́ ìmú wà sọ́ọ̀sì dáadáa yóò lídì àwọn pásítọ̀ yóò gbàdá mẹ́wàá yóò gba ọgbẹ́ yóò tún lídì lọ́la sí yóò gba jáka káwọn ọmọ ìyàwó tó wà lọ sí ibi káwọn ẹ̀kẹ́ àkàrà iye tọ́ba fẹ́ mú ló mú ó sì jẹ́ pé ń bọ̀ bá dọ́dọ̀ àwọn ọ̀hún ọ̀ sọ aburú ń patia dọ́dọ̀ tiwa ó lọ́mọ ìyá kan o ẹ ń bá jálábòsì kò ní jẹ́ pọ́ kọ̀kọ́ gbọ́ ló ń gbọ́ àbó ti bá síláàmù ẹ̀jẹ̀ náà wá kídùlì bàbá ní anna gulma yunzilu bi alihi ila asfal safilin sẹ́ẹ̀rẹ́ tó bá ti ń sa ìgbàgbọ́ sọ́lọ́ ẹni sọ ń sa ìmórí sọ́lọ́ yóò sọ dẹni yẹpẹrẹ kò ní jẹ́ ó níyì kódà kò ní jẹ́ kan nínú àwọn ìmáàmù alhamdulillah àparí àyà one twenty four tó bá wá dọ̀la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run kó sọ wà dọ̀la jimá lọ rọmọbọ́n náà yóò pín sí méjì gẹ́gẹ́ lọ́la. Ramadan náà di fourteen lónìí ọ̀la ni ó pé fifteen abẹ́lọ́n láìláṣọ lè kọ́ dírì ó ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ à ń wò lọ́ọ̀kan ọlọ́njẹ́ àṣekùngẹ́ ọlọ́mọ́sà wa Ibrahim bá ní kí Muhammad dáwa náà ò lè máa tẹ̀lé ìlànà wọn wa bihamdika ashhadu an la subhana rabbika rabbil izzati amma وسلام على المرسلين والحمد لله رب العالمين